هذا اليوم أول أيام الحج المسمى بيوم التروية عباداته تعني حجاجكم المحرمين في منى وغدا يوم عرفة وبعد غد يوم النحر يشترك في عبادتهما الحجاج وأنتم غير الحجاج أصبحكم على الله سبحانه nítorí títóbi èyí tí ń bẹ fún ọjọ́ léyà àti ọjọ́ àrọ̀fà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fi ọjọ́ méjèèjì yìí bura. gẹ́gẹ́ bí àdáyẹsẹ̀ lẹ́yìn tó ti fi gbogbo mẹ́wàá bẹ̀rẹ̀ lọ́lẹ̀ níjà tó ti fi búra dáhùn. kọ́lá subhanahu ọlọ́run sọ fún akọ́bẹ̀lẹ̀ fàjẹ́ o ọlọ́run ni wọ́n ṣàfàyìn wọ́n lè wá jẹ́ o. ẹ̀ṣàfà níbẹ̀ yẹn òun náà ní ọjọ́ léyà ọlọ́run lọ́run fi búra wọ́n lè wá jẹ́ o òwe tìrì ń bẹ yẹn àwọn náà ni yẹn wọn àárọ̀ fà ọlọ́run ló ń dìbò rà ọ̀yìnbá dọ́là ẹ̀yẹ olùsìn ọlọ́run ọba ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run ọba sùhánà pẹ̀lú pèsè rẹ̀ òun ni kẹ́ máa ti má ti rẹ̀ pàṣẹ ẹ̀rí èdè tọ́jú ọjọ́ lámì òun náà ni ọjọ́ alákọ̀ọ́kọ́ nínú àwọn ọjọ́ tí iṣẹ́ hajj máa ń fi wáyé fífẹ́ hajj ọjọ́ ti bẹ̀rẹ̀ ìyẹn ọjọ́ kẹjọ nínú zulhijja tí a ń fi ọjọ́ náà ní yawmut tarwiyah àwọn ọjọ́ ti tó wà lẹ́nu ọkàn àwọn alálàájì ìyá wọn tó ti dé ìkọ́ra tí wọ́n wà ní múnẹ́ báyìí ṣùgbọ́n lọ́la pẹ̀lú àná ọlọ́wọ́ ọba sùhánù òun náà ní ọjọ́ àárọ̀fà ọjọ́ àárọ̀fà yìí àtàlálàájì àtàwọn dáa lọ sí hajj àwọn oníjọsìn rẹ kàn ìjọsìn lọ́kìn àwọn dáa lọ sí hajj àwọn náà ní àdékìrò ìmárẹ́tì ọlọ́run ọba sùhánà pàpà jùlọ gbólóhùn tẹ̀síìrù wa eléyìí tó ti bá bẹ̀rẹ̀ rẹ̀ láti gbàdá bá ti kírun àtúbà tán lọ́la insha Allah gbólóhùn Allahu akbar Allahu akbar la ilaha illallah. والله أكبر الله أكبر ولله الحمد àmà ti gbólóhùn yìí nígbà tá a bá ti kásùbà lọ́la títí di ọjọ́ ọ̀túnla títí di ọjọ́ ọdún léyà àtijọ́ kejì ọdún léyà àtijọ́ kẹta ọdún léyà bá ti mọ̀ pé ọdún léyà òdìdí òun sọdún ọjọ́ kẹwàá òun lọ́jọ́ àkọ́kọ́ ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá ọjọ́ kẹtàlá ọjọ́ mẹta ti bẹ̀rẹ̀ yẹn. ìyá ìbádọ́lá asọ́kè ìjọsìn ọjọ́ ọ̀la bó ti kí àwọn alálàájì bẹ́ẹ̀ náà lọ kí àwọn tó ti pa àlọ́ dábì ti lẹ́yìn òun náà ní gbígbá ẹ̀yà ọmọ èyí tó wà ní sọ̀fí Muslim níbi hadithi الأنصار رضي الله عنه ولا النبي صلى الله عليه وسلم وفي ليري لبارج عرفة فقال هذا غيب أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده تبين أبي لصدى الله سبحانه فيكون أبا فلا أبا ẹ̀sẹ̀ tí yẹn ṣẹ̀ ṣáájú odidi ọdún kan àti ọdún míì tọ́tẹ̀lé ọ̀yá ìbádọ́lá ọ̀rọ̀ níta nẹ́bí sọ yìí o sallallahu alaihi wasallam àmọ́ ọ̀làwá ni sọjá yẹn mọ àròkà ọjọ́ yẹn mọ sọ̀rọ̀ títí ọjọ́ sátọ̀dé èyí tó ti fi ẹsẹ̀ ọ̀rọ̀ wá látọ̀dọ̀ nẹ́bí sallallahu alaihi wasallam ó wá sí ìyá wọlé bó bá àwẹ̀ lọ́lẹ́tọ̀ ni. ṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam ní oyè wa nínú hadith abdullahi ibn bus alimazani látọ̀dọ̀ kọ́mùtù rẹ̀ tó ń pè ní sọ́mà wọn là ànábì sallallahu alaihi wasallam ń sọ báyìí pé la tasumu yawma sabt ẹ kò gbọ́dọ̀ gba àwẹ̀ níjọ́ sátọ̀dẹ̀ ọjọ́ ọ̀la ilà fíìmù ọ̀fùsùn ìlú àlẹ́ ìgò àyàfà àwẹ̀ tó bá jẹ́ dandan fún yìí gbogbo àná làwọn awò jọ́ràn yẹn ní ká gbàwẹ̀ lọ́la yẹn wàá ń lọ bí ẹ ti di àhádùkù sẹ́ni kọ̀ọ̀kan yóò bá tẹ̀ rí ojú òfin jáwẹ̀ yẹn ká ló ti bẹ̀rẹ̀ ilà lè ha ha ìnàbà yóò tẹ̀ gbòógì dàbí tòtò ti gbẹ lọ àwọn ọ̀rọ̀dẹ ṣẹ̀jà àbí igi pákó tí ó fún omi rẹ̀ mu ọwọ́ àánú ẹgbàá wákàtí kó fún omi ẹ̀ mu omi lè jà nínú ẹgbàá wa ilé ìdáńkà yìí wọ́n ní pálí ẹkùn lọ́kùn kó ọ̀yà jẹ́ sàmùsàmù sódà tó lè fi já ọ̀rẹ́ yẹn. àyíká dàlá oríṣiríṣi ọ̀rọ̀ òun lọ́wọ́ lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa kíni àgbọ̀yé fàlísì pàpà jùlọ àwọn ẹni tí wọ́n gbà pọ̀ lálàáfíà kásẹ̀ láwọn kan gbà pípọ̀ lálàáfíà ìwé yìí tó rinlẹ̀ náà ní bí àdéhùn yá ní tó gbádùn ìdí ìdàgbé tó ti ní àwọn gúrúùpù rẹpẹtẹ gbogbo ẹ̀ lálàáfíà dáadáa pẹ̀lú gbọ́ ọ̀rọ̀ tí wọ́n wá wí sí àwọn ọ̀rọ̀ yẹn lẹ́sẹ̀lẹ̀ léyìí tí túmọ̀ yìí pé ìwọ ní kágbáwé jọ sátọ̀dì tí ìbá ti sáré ọ̀ràn yẹn bóyá rẹ rọmọdán àbí ẹgbẹ́ sẹ́gbèsè rọmọdán àbẹ́wẹ̀ ìlérí àbẹ́wẹ̀ dẹ̀tẹ̀ bọ̀ ìyẹn ní kàkàrọ̀ ti lọ́rùn olùjáde pé yẹn fẹ́ yìí ìyàwó rẹ̀ wí yẹ àbẹ́wẹ̀ kọ ìyẹn pa ọwọ́ afẹ́gbà lóṣù méjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn kàkàrọ̀. ìhun tó fà tàbí sọ pé ká má gbàwé sátọ̀dì yẹn òun kẹ́ ló sì fi rìn lẹ́yìn òun náà ní pé kíkọ̀ tá a nẹ́bi sọ́kọ́ lọ́wọ́ àtàlákọ̀ yẹ kó sẹ́ni tàrí bó ti wà nínú ìpìlẹ̀ ṣẹ̀rí àníyá ó jí ayéka ara mọ̀ ní kàyà tá a bá ti rí nǹkan tí ó sọ ni pé agbègbè má jòrò nítorí ọ̀rọ̀ ọlọ́run bá ti hàn án ní sọ́tò fáṣí ayé lẹ́ẹ̀kejì ọlọ́run ní ọmọ ní ẹkùn ánkú fẹ́ntàbù ìwọ̀n tá a nẹ́bi sọ́kọ́ lọ́wọ́ iṣẹ́ ànábì àlè gbọ́lá fún lọ́rọ̀ tó bá sọ. lọ́dọ̀ àwọn olùmọ̀ wọ́n ní tàbá rí iṣẹ́ tàbí sọ̀lọ́ àtọ́lá ń ṣe àti wọn tó sọ yòókọ́ dàmú ẹ̀kọ́ olù alẹ́ ìfẹ̀rẹ̀. a gbé àjùlọ fún ọ̀rọ̀ tàbí sọ sọ̀lọ́ lọ́rọ̀ àlè òṣèlú lórí ìṣètòṣe. lẹ́yìn náà ni pé hadith yìí látàyè ní gbogbo ọ̀nà kúrúkú tó ti wà láàbùkẹ́ hadith yẹn gbádùn ọ̀ntúnkù ni wọ́n pè lọ́dọ̀ àwọn afọ́ wọ́n mọ̀ nípa ẹ̀rí òfin ẹ̀sìn ọ̀rọ̀ náà sọ jáde náà pè jáde ni mọ̀kọ́tà wàhálà mọ̀kó á gbé léke bákan náà má ṣe ni ó léke àṣẹ bákan náà á tún máa rí èèwọ̀ ń bẹ̀ èèwọ̀ dání ó borí kẹta ká rẹ máa ẹ̀tọ́ wá jẹ jáde nínú àwọn òfin ṣẹ̀ríà. ìyá ìbádọ́lá ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí wọ́n sọ wípé ìyẹn lè gbà rẹ̀ níjọ́ sátọ̀dé ìbọ́bọ́ sí jọ́ àrọ̀pá. àwọn náà mà ti fi àwọn àwẹ̀kẹ́ lọ́rẹ̀ yẹn nítorí pé ohun darí iná làwọn náà rí. lágbẹ̀rẹ̀ náà rẹ̀ tó ti pé wọ́n kọ̀ tí wọ́n sọ wípé ìyàn gbọ́dọ̀ gbà òun náà ní gómìnrin gbàwẹ̀ ìdún ní ìsìn sáwùjì là. kékeré obìnrin náà gbọ́dọ̀ láì gbàyọ̀ ọ̀dà ọkọ rẹ̀ tí ẹ bá ti béèrè lọ́dọ̀ àwọn ènìyàn yìí pé níjọ́ tó bèrè yẹn gbà rẹ̀ tó bá bọ́ síjọ́ àárọ̀ fàkọ́ mo táwọn ní ọsàn náà ní pé àárọ̀ ọmọdé gómìnà ti kéde o kọ́ gbà rẹ̀ nítorí náhìyù tó ti wá látọ̀dọ̀ àtẹ̀bí sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ dẹ̀ ni náhìyù ni má ṣe ni ó lékè ìwòsàn lẹ́nu kọ́gbà rẹ̀ àárọ̀ fà ẹ̀tọ́ ṣùgbọ́n má ṣe ó jù lọ máa ní akọ́bìnrin ọ̀gbọ́dọ̀ gbà ìgbọ́sùn ṣẹ̀rí àgbàkọ́dùnrin ọ̀gbọ́dọ̀ gba àwẹ̀ láì gbàyọ̀ǹda ọkọ rẹ̀. nínú ọ̀rọ̀ táwọn ènìyàn náà tún máa fi rinlẹ̀ tí wọ́n gbé ní haram ọ̀hún náà ní kóbìnrin tó áfù ìdó ní mahram láì já sí pé nìyẹn bí máàrá mi bí ilé ìwọ̀sán máa máa tẹ̀lé kódà fóńtò ń lọ sí hajj ádẹ̀rí pé hajj ẹ̀sìn ni àti ọlọ́run ni kódà ọ̀ràn yẹn ni ṣùgbọ́n gbọ́dọ̀ má ṣe ti lọ́ọ́ wá obìnrin ọgbọ́dọ̀ kiri àjò bàbá àjẹjọ́ kàbíjọ́ méjì àbíjọ́ mẹ́ta omi ẹ̀gbẹ́ gómìnà bá lọ sí hajj láì mú bàbá ẹ̀ dání àbẹ́gbọ́n ẹ̀ àbọ́kùnrin ẹ̀ àbọ́mọ ẹ̀ tó ti dàgbà àbọ́kùn ẹ̀ tí ọba mú dání tó kàn wọn bá fi hajj ẹsẹ̀ ń bẹ tó hajj tó ṣe yẹn. bákan náà àwọn ẹni wọ́n sọ pé wọ́n tún kéèyàn gbáwẹ̀ nígbà tí sábà ti gbé láyé nítorí kí nítorí ọ̀rọ̀ táà níbi sọ́lọ́lọ́ àtàlà nígbà tí sábà bá ti gbé ni ọ tọ́ba ti gbé ìlàjì tí èyí bá ti gbé yẹn ń bá wẹ̀ bọ̀ tẹ́lẹ̀ àbí yẹn ti máa ń ga. tó àwọn oríṣiríṣi ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ náà ni yóò mú ṣàkì. nígbà tá a nẹ́bi sọ́lọ́ lọ́wọ́ ẹ̀sán lọ́sọ bẹ́ẹ̀ ni yóò tọ́sí ìgbà rẹ̀ níjọ́ náà wọ́n fẹ́ àgbẹ̀rọ̀ mọ́ náà bẹ̀rẹ̀ àbí kò ní bẹ̀rẹ̀. onítọ̀ òun ní yìí ó ti ṣe arábàlì kan ọ̀sìn ó ti ṣe ìsìlẹ́ẹ̀lì bẹ́ẹ̀ ọjọ́ alamisi bẹ́ẹ̀ téèyàn bí lọ fi àníyàn pé àbí rọmọdé ọbẹ̀rẹ̀ àbí kò ní bẹ̀rẹ̀ gbà ó ń tàn wọn lára ẹ̀ bàbá lẹ́nu kẹ́sì gbà á ní ọmọ gbà náà nínú ẹ̀ náà ní ẹ gbọ́dọ̀ gbà wẹ̀ níjọ́ ọdún léyà àtọ́dún jáká tọ́dún léyà bá lọ bọ́ síjọ́ alamisi kọ́ àbọ̀dún jáká bọ́ síjọ́ júwà ọ̀sẹ́ni kẹsàn gbọ́dọ̀ gbà wẹ̀ nítorí náà ìlọ́wà bó wà láwọn eléyìí ti máa rí sí yẹn táwọn àgbàgbé náà níbẹ̀. bẹ́ẹ̀ náà ti sì yá máa yá mi tẹ̀sírì gbígbà rẹ̀ láwọn ọjọ́ mẹ́ta ti ń bẹ lẹ́yìn ọdún iléyà ọjọ́ tí wọ́n máa ń nẹ́rẹ́ sá kí ìdè fi máa wọnú ẹ̀ sáńdẹ́bí sọ́lọ́ bá àtàlà lọ bí àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta bá wà lẹ́yìn iléyà yẹn o àyíyá mọ́ àtìlẹ́yìn wọn ṣòro báwọn ọjọ́ yẹn bá lọ bọ́ síjọ́ àkọ́kọ́ ti jẹ́ ọmọdé nítorí pé ó ti di ọlọ́run sọ lọ́wọ́ àtàlásì kọ́ èyí ń dáàbò náà ní pé kéèyàn máa jẹ ẹ̀wọ̀ nípa bẹ́ẹ̀ rí ládàlá tọ́ba ariwo ti rí àwọn onídìí àti sí àwọn èèyàn lọ́wọ́ láti má sí lọ́wọ́ tọ́ba ariwo ti rí bọ́ọ̀lì àmọ́nà tìlẹ̀ ìgbéyà láti má pa ìmọ̀mọ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹnikẹ́ni lẹ́yìn ìdájí lọ́rọ̀ àtẹ̀mí sọ̀rọ̀ lọ́wọ́ àtàlá òlélẹ́yìí rahimah allah ta'ala ẹlòmíì lè ní sẹ́yìn lẹ́wọ̀ àkọ́kọ́ máa dé sí ọgọ́rọ́ náà àwọn olùmọ̀ ló ti mọ̀ tí wọ́n dẹ̀ ti kọ sílà lórí ẹ̀ ìwọ̀n tá a bá rí láàrin ìwọ̀n tá a rí láàrin èyẹ lè parí kéwù wọn ni wọn fún ní dáadáa ṣùgbọ́n kò lè kéwù náà yóò tún máa kọ́ sí i gbogbo òun yóò ní wọn lè máa fi sábọ hadith ọ̀rọ̀ àwọn olùmọ̀ ni kódà rí àwọn olùmọ̀ wa ni mọ́mìlá ọ̀sán wọn ló ti pẹ́ táwọn ti mọ hadithi ìgbà rí wa àwọn èèyàn ní òjé táwọn wí o ṣùgbọ́n kọ́ wa padà fọ́n kádìsì àwọn ní ọ̀sọ̀ báyìí lóbi àtẹ̀tẹ̀ ti pé ṣéun náà lọ́dún láti rọ̀ṣìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbìn ààlà àwọn làkọ́kọ́ ẹni tí kọ́kọ́ ń sọ pé ẹ àwọn pàdé ìgbà bẹ́ẹ̀ gbọ́dọ̀ gbà wẹ́jọ́ sátọ̀dẹ̀ ànábì ti sọ látọjọ́ dọ́jọ́ tó ti fi hadithi yìí sì ní kò sí ẹ̀jẹ̀ tó pa rẹ̀ pàápàá jùlọ ẹni tá a pè ní ọ̀sán láì gbọ́dọ̀ tọ́gbà hadithi yìí wa inú àwọn ẹni tá àtẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àtàlà ń sàdúrà fún ni pé kọ́pẹ́ láyé ó sì lóhun tó súnmọ́ gbọ́rọ̀ ọdún láyé kódà òun ni sàábé tó kú kẹ́yìn nílẹ̀ sàm ẹni yìí níbi tó lápẹẹrẹ dé òun sàábé ni ìyá ẹ̀ sàábé ni bàbá ẹ̀ sàábé ni àǹtí ẹ̀ sàábé ni gbogbo ọmọdé sàhábà ni wọn. wọ́n fi kọ́ sọ́nà kẹ̀kẹ́ tá a lè gbà tá a fi ti lọ rí i pẹ̀lú yìí pé ọjọ́ ọ̀la ti fi ọmọ àrọ̀fà ṣíṣe dání ká gba wẹ́pẹ́ nítorí ládàá tá a sì tó sì wá lọ sí dédé jọ sátọ̀dé báyìí tó kéèyàn fi ilẹ̀ nítorí tọ́lọ̀ àti nítorí parí àdínáhàyò tó tiẹ̀ nù ànẹ́bí jáde nítorí pé nù kẹta wa ti gbà má jẹ́ kúri pé alá yóò ọ̀gbàdàlá ilà mi wà ṣàrà àkùgbọ́dọ̀ sílọ̀ àyàfi pẹ̀lú wọn tá ànẹ́bí bá ti lò. fọ́ nítorí wọn tá a fi sílẹ̀ nìyẹn bẹ́ẹ̀ dèdè ẹ̀mí wá sí wà bí ládà yẹn ìyẹn gba ládà lẹ́ẹ̀mejì o nítorí bọ́ wa nù hadith tí imam ahmed gbé jáde gbégbé nù hadith yìí afáwà fúnmẹ́yì wọn ni la dada àwọn ṣẹ́yìn àti tìkọ́ àlèlá ilẹ̀ abudulayi ọ̀hún ẹ̀yọ̀mí o ní pàǹkẹ́kẹ́ sílẹ̀ tó fi ń payọ̀ ọlọ́run pé tọ́lọ́run náà mo ti mo fi pa kíní yìí sí o àyàfi kọ́lọ́run ọba járọ̀ rẹ̀ pẹ̀lú tó lórí jùlọ. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشاكل ومواردها استغفروه وأتوب إليه إنه هو الغفور الرحيم الحمد لله لامتصاص عصرة فجر يوم النحر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 يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ẹ̀yin arúgbó ọlọ́run nítorí ẹ̀sà ti ń bẹ fún ọjọ́ iléyà lọ́tọ̀ ọlọ́run máa dá òun nìkan kúra ọ̀gá fi kúra lọ́tọ̀ láì pa pọ̀ mọ́tọ̀ ọlọ́run kúra níbẹ̀rẹ̀ fọ́tún fàjì ọlọ́run ní wàlúù fàjì ọ̀hún ọlọ́run ló ń fi àárọ̀ ọjọ́ lè ya búra àṣewà ní fájìrù bẹ́ẹ̀ òun náà ní fájìrù yẹ́wò mi nàkà nítorí títóbi ti bẹ níjọ yìí ọtúnla tí í ṣe ọjọ́ kẹta nínú àwọn ọjọ́ tá a máa ń ṣiṣẹ́ hajj tí wọ́n pè ní yẹ́wò mi hajj al-akbar torí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ hajj ó pèlè mọ́ síbẹ̀ bí ká sọ̀rọ̀ kápẹ́rẹ́ kápẹ́rẹ́ fáwọn alálàájì àtàwọn afẹ́yìn fáwọn. nítorí eléyìí ló ti jẹ́ yọmọ ìhàjì àgbà. ìjọ ti fi ń bẹ ní ọjọ́ ọ̀tún láàyè báwọn alálàájì ò ti fi bí ohun mẹ́rin dáàkà yẹn àwa tá a wà lé náà níjọ ti ti wà. láyé tó ti gbẹ̀yìn ọdún ní ọlọ́run ẹ̀yìn jáde lọ sí pápá láti lọ bí wọn yìí sí tó ti kọjá dandan lẹ́yìn tó rún bá ti já díẹ̀ yẹn ní pé òní ọ̀yàn ni pé kọ̀ọ̀kan tó ní tí ì lọ jù fẹ́mi lọ sí òun yẹn. ẹ ń jáde lọ sí pápá yìí pẹ̀lú àwọn ẹ̀kọ́ tó yẹ ká ní pẹ̀lú báwẹ̀ ìwẹ̀ ìtànáàbà lẹ́yìn náà èèyàn wọ ọsọ tó dájú èèyàn ní jẹun lọ sọ̀rọ̀ tó lé ya ní pàpà jùlọ tí yẹn bá lẹ́rẹ̀ tí ó pa tó ń yẹn èèyàn jẹ tí yẹn bá ní. bákan náà gbólóhùn ẹ̀tẹ̀gbé o ọ̀la insha Allah ìgbàdá kan ra fi dáná ẹ̀ tó ìgbàdá fi kírun tán tàbí tọrọ tán lẹ́yìn ìgbà yẹn báyìí a tún máa fi kíni a tún máa fi tẹ̀kùté òye lọ ni. nínú àwọn ẹ̀kọ́ yẹn wọn ni bí àwọn obìnrin á fún wọn lọ fẹ́ràn ìjà àtàwọn ọmọ kéékèèké ọ̀nà tá a bá tọ̀ lọ òun kọ́ lẹ́ àtọ̀bọ̀ bákan náà tá bákan náà ká sì ti lọ fẹ́ràn sábàdé àyìnbí ìbádàlá òsínáfílà sáájú ìgbà yẹn torí kìí ṣe mọ́sálásí láwà ọ̀dọ̀ sínáfílà lẹ́yìn rẹ̀ wọ́n ń pẹ̀lú wọ́n ń ṣe kọ́mọ̀ kótóbá fẹ́ lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n kótóbá rẹ̀ nìyí ọjọ́rú èyí tí wọ́n ti ní ọmọ àròkà ẹ̀ rírọ ọjọ́ dáwà ń lọ ìgbà náà dákun jẹjọ́ rírọ ọjọ́ báyìí kó tún fara nínú gbèsè ayé wa ọlọ́run ọjọ́ ọ̀la náà ọjọ́ kútúbà èyí tó yẹ kí wọ́n máa ṣe ní mọ́sídù nẹ́mìrọ̀ ní arọ́fà ọjọ́ òtúlagẹ́ náà ni ọjọ́ kútúbà náà kù ni òun náà ní kútúbà ẹ̀ẹ́dì eh, láàdìhà ìyẹn ìbánisọ̀rọ̀ sílẹ̀ mọ́ mọ́ oṣù tẹ̀ èdè àkọ́kọ́ la mẹ́ẹ̀ lè gbélé nínú tẹ̀sáàbà ní ọjọ́ wọn yà ti pẹ́ pé kútúbà mẹ́ta ó tún tẹ̀léra wọn lọ ẹ̀rí kútúbà máa wáyé lẹ́yìn òun ẹ̀dínlẹ́ ìgbà tá a bá ti wá kírun náà ti kàrẹ́ léyà ló kù ọ́. pípa léyà yìí ntọ́ bá tẹ̀lé àwọn ni pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run bá sàn ọlọ́run sọ fún anábì pé ọ̀sán lè lérò bí ká wá tààrù kírun fẹ́lẹ́ dà rẹ̀ jìnnà ìrún rìn wá tààrù kó o ti kúra. bákan náà ntọ́ tọ́tọ́tọ́ nani pẹ̀lú súnà anábì ju lọ ọkọ ọwọ́ rẹ̀ ju ó ti kí sinla o ti ọlọ́ọ̀bù ẹgbẹ́ ó ti gbẹ́sẹ̀ rẹ̀ sí jẹ ọrùn rẹ̀. bákan náà ẹran tá a máa fa fún ìyẹn ká lè fi pé mẹ́wàá tàbí méje ni bá kẹ́yìn ìyẹn ká lè ẹnìkan máa sọ lówó màá wọlé ọwọ́ dáadáa bá lówó ẹwà òun nìkan só ọgọ́rùn-ún ó bẹ̀ pé míyàn bá tún lágbára jẹ ọ̀kan lọ ìyẹn lè pa ó ti fẹ́ di bọ́lọ́run bá ti kẹ́yìn sí sọ̀rọ̀ fún mi màálù àgbò àti àwọn ewúrẹ́ ti bẹ lọ́dọ̀ wa ẹ̀rin àwọn ẹran ti bẹ lọ́dọ̀ wa èyí tó ti fi alẹ́ kẹgbẹ́ ń pa màálù àti àtìràgbọ́nmi tọ́ba ti yí pé àlágbára bákan náà ọdún tí àwọn kìnnì yìí ó lò tọ́ba jára fún mi ọdún márùn sọ mẹ́fà ọgbọ́dọ̀ tó bẹ́ẹ̀ kó tó ọdún méjì sí mẹ́ta ọgbọ́dọ̀ tó bẹ́ẹ̀ tọ́ba jẹ́ mi ní àwọn ẹ̀ẹ́dàgbọ́n kankan ní ọdún kàdí lọ sọdún méjì wọ́n ní láti ṣe bẹ́ẹ̀ pẹ̀lú hadithi jaabi abdullah radiyallahu ta'ala an wọ́n lè fi sọ́lá ọ̀sọ̀lọ́lá ọ̀sọ̀lá sọ ibi láti gbàgbọ́ ilà mùsùlùmá mùsùlùmá yẹn náà làṣàlàyé yẹn ẹ gbọ́dọ̀ pẹ́rẹ́ kan àfi ìjọ káwọn ọdún tá a kálẹ̀ àyàfi ilà ayé àsọ̀rọ̀ àlẹ́ yìí tó àfi tó bá sọ̀rọ̀ fún yìí kọ̀dọ̀ tó bá wù jáde àdá mìíràn dọ́là nígbà yẹn lẹ́ẹ̀pá ẹran tó ti pé kò tó bẹ́ẹ̀ lóhùn jẹ̀mẹ̀ dáadáa kó tóbi ya ibadala àwọn ẹran kan bẹ tó lè bá a ní gbà wọlé láti fi pàlẹ́yà nítorí láì fi tọ́wà bẹ ó ti wá ní hadith ìbára àbùn àrẹ́sì rọ̀dí aláàbù sọ̀rọ̀ àti wọn là nẹ́bí sọ́lọ́ bá àṣàlá ó ní sẹ́rí àwọn ẹran mẹ́rin kan bẹ kò gbé láti fi pàlẹ́yà èyí tó dájú táwa náà rí bó dájú tó lọ èyí tó rẹ̀ tó fi rírẹ̀ rẹ̀ hẹ̀ dáadáa bákan náà èyí tó mú tó ibi ìmúkú rẹ fojú ẹ dáadáa bákan náà wọlé kẹsí débi pé náà bá fún ikú yẹn kò ní olùjà òróró sí yẹn lẹ́nu àwọn kan tún bẹ tó ti fa tọ ṣùgbọ́n yẹn lè fi pa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò lè tó ti kán níwò tó ti kán níwò tí èrè gbẹ̀yìn lẹ́ lọ́ọ́ fi jà ẹ mọ̀ wípé nú àwọn ẹ̀sẹ̀ ní ńlá tí àwọn ọjọ́ lùtù máa ń ti ìkẹ́nu ẹ̀ nìyẹn wọ́n máa lọ fẹ́rẹ̀ kàn àwọn mi wọ́n lọ já tíkẹ́ẹ̀tì lórí ẹ̀ wọ́n já fọ́ọ̀mù pé mo fẹ́ mẹ́rin ní wàá gbòdì lọ́ọ̀kì kan ẹ̀rí ẹ̀rẹ́ tó kẹ́wò àlèfáàtì tàbárí mi tí ọ̀sán ni wò tàbí ètò ti gé nírú ṣùgbọ́n òun náà mú o àwọn kan bẹ tó yẹ pé kò sílẹ̀ tí mi yẹn bá fi balẹ̀ à ẹ̀rẹ́ tí ò léyìn èyí tí ó ní pé ìrù ẹ ti gé èyí tó gé létí òun ní sálá ọkọ yẹn èyí tó yẹ pé ìrù ẹ ńkọ́ ó ti gé àbí bẹ́ẹ̀ fún èyí tó ti pé wọ́n tẹ̀ lọ́dà àwọn akẹ́kọ̀ọ́ wọ ẹran èyí tó ti kọ́ sára tó ti pè dáadáa èyí tó ti wáìtì òun la fẹ́ kọ́ jẹ lẹ́yìn náà èyí tó ti pé kọ́lọ̀ díẹ̀ fẹ́ mi wáìtì rẹ̀ àbí ìtọ́ba tó dúdú kẹrin jábọ ọdún adúgbò jábọ lọ táwọn apẹrẹ yìí rí bàjẹ́ lọ lẹ́yìn tá a bá kírun yìí nìkan ni o tá a bá ti kírun yìí nìkan ìpẹrẹ ilé adìyá nìyẹn a máa wá pa lọ títí yóò fi di ọjọ́ kẹrin eh, ọdún léyà nígbà tó rùn bá ti wọ̀ ẹran yìí a lè pa tàbí kágo tẹlifùsọ̀là gẹ́gẹ́ bí ìmọ̀ọ́mù ṣe máa ń ṣe àgbájú rẹ̀ ìmọ̀ọ́mù ọwọ́ àti hadith abdullahi bin amam rọ́dí ọlọ́run tẹ̀lé àdìgúnmọ́ wọn là nẹbi sọlọ lọ àtẹlẹ ọpa ẹrẹ rẹ ìlùmùsọlá ní pápá tábà wà pẹrẹ yìí nẹbù láti fi àjẹ mbẹ àtúntì ti sàrà àtúntì ìtọ́jú pamọ́ àgbẹ̀dọ̀ fi àwọn nǹkan tó wà lára rẹ̀ sàǹfààní bí irun rẹ̀ kálọ́tà àbíwò rẹ̀ àbí igun rẹ̀ abẹ́rẹ́ rẹ̀ ìyẹn gbọ́dọ̀ tá díẹ̀ mbẹ́ o kódà ẹni tó bá jẹ́ méjì wúkú tó yẹ pé sẹ́tọ̀ òun ṣe ní owó òwúlẹ̀ pẹ́rẹ́ àfẹ́ fún ní ájírù mi owó làádàá mi kì í ṣe nínú ẹran yẹn ní ìwà alẹ́ran ilé ọtọ́ fẹ́ pa tó bá sọnù kò sí kẹ̀kẹ́ lọ́rùn yà. ìjà lè gbẹ́ran ilé alátìríkà lọ omi náà lè gbé lọ abáni wọn ní ìdí ẹ̀ka أبي الله سبحانه وتعالى اللهم ما أتينا من عبادات هذه العشر فتقبلها منا وأبقنا للعيد الكبير ويسر لنا عباداتك وتقبلها منا اللهم اشف مرضانا قبل هذا العيد واحفظنا من كل مصيبة تمنع فرح هذا العيد